kindly follow us and subscribe to our YouTube channel. ẹ wo ọ̀rọ̀ yóò lẹ́yìn o. wà á náà àdúró èmi ló dé èmi ò fọ́ máa lé o sí o ọ̀rọ̀ ìlú rẹ ti wú ojú ọ lọ. ọ̀rọ̀ yóò lẹ́yìn o ọ̀rọ̀ yóò lẹ́yìn o. ẹ gbà mí o ẹ gbà mí irú ọmọ wo rèé o ń bọ̀ wọ́n ti rémèrè ọmọ o èmi àtìyá rẹ̀ á jókòó báyìí ibi tó bá ti rọ́ máa lè kọ́ wa sọ. So ọ̀rọ̀ yọ̀ lẹ́yìn mò ń sọ fún yín ọ̀rọ̀ yọ̀ lẹ́yìn o. yọ̀ lẹ́yìn yọ̀ lẹ́yìn yọ̀ lẹ́yìn yọ̀ lẹ́yìn yọ̀ lẹ́yìn yọ̀ lẹ́yìn yọ̀ lẹ́yìn bàgbà bá ń bọ́ ọmọdé sọ̀rọ̀ yín ń gbọ́ ni sórí ọ̀rọ̀ rẹ tó ń pariwo yọ̀ lẹ́yìn yọ̀ lẹ́yìn yọ̀ lẹ́yìn fún wọn náà ọgbọ́n yọ̀ lẹ́yìn fún ọnù lẹ́yìn wo lò sí ọmọ àlè yìí ọlọ́run ọmọ bí wọ́n ti rí olòṣì rẹ ṣé ò sí bàbá mi ọ̀rọ̀ ọjọ́ sí tá a sọ tí mo ní yọ̀ lẹ́yìn ọtí lẹ́yìn. wo èsì ń sọ̀rọ̀ gidi lẹ́nu. ọ̀rọ̀ ti lẹ́yìn. mo máa lè ọba kú olè.